الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد عباد الله نحمد الله سبحانه وتعالى على أن من الله علينا بمشاهدة هذا اليوم العظيم اليوم المبارك العاشر من شهر الله ذي الحجة سنة ألف وأربعمائة وسبع وأربعين أسأل الله تعالى أن يتقبل منا ومنكم وأن يمن علينا بإدامة نعمه ومن تلكم النعمة من تلكم نعم الله نعمة الأمن قال الله تعالى الذي أطعمهم من جوع وآمنهم وآمنهم من خوف فقال نبي الله إبراهيم عليه الصلاة والسلام في دعائه رب اجعل هذا بلدا آمنا وارزق أهله وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار فبئس المصير فقال الله تعالى على لسان إبراهيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضلن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أدعوكم ولوا أتروا عليكم الكاتب جير فأسواجوا وزاوا نجوى محمد صلى الله عليه وسلم àbí olówà kọ́sàlékún ìyọ́nú rẹ̀ fún àwọn ará ilé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallama àwọn sọ̀hábí ànábí sallallahu alayhi wa sallama àna ọlọ́run ìkẹ́ ọlọ́run kó kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run àbábọ́ ti tọ́ àti bí ó ti yẹ àkíra ọdún ọlọ́run kó gbà fún wa gbogbo àìbáàdà tá a ṣe oṣù yìí àti tá ti ń ṣe bìfọ́ rẹ̀ àti tá tó máa ń ṣe lẹ́yìn rẹ̀ kọlọ́n kó gbà fún wa nínú àwọn ọjọ́ mẹ́wàá tá nẹ́bí sallallahu alaihi wa wípé kò síjọ́ kan tí iṣẹ́ olóore ní láádá ẹlẹ́ẹ̀kejìlá nínú oṣù ojú ọ̀run òní ni ọjọ́ kẹyìn nínú ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí ẹni tọ́lá ọba ṣàánú torí oríṣiríṣi ìbáadà ti láti jẹ wá títí di òní akíra wa ìjàkú orí rẹ̀ ọlọ́run gbà lẹ́sìn fún wa èyí tó kù yìí náà ìbáadà tó kù lónìí nínú ẹ̀ ní kákírun ọdún tọ́lọ́n tètè ní kí àríkí nínú ẹ̀ òun ẹni tọ́lọ́run bá fẹ́ nírọ̀rùn fún kó pa ẹran iléyá inú súnà ọjọ́ òní òun náà ni wípé gbogbo àwa tá a wá sí mọ́sálásí tá a wá kírun súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ni wípé èyàn e jẹun wá yídì nírọ̀ ọjọ́ òní òun ló fà á tí ìrun máa fi ń yára ju ìrun ọdún ààwẹ̀ lọ a lè tètè kírun a gbọ́ ikọ́ tó bá ráńpẹ́ a pa ẹran ẹnìkálukú padà sílẹ̀ yóò lọ pa ẹran rẹ̀ ìgbà wọn láti nǹkan sẹ́nu gẹ́gẹ́ bí súnà nẹ́bí sallallahu alaihi wasallam àmẹ́ tó bá ti jẹun kó tó wá yóò kò ní ń ṣe pẹ̀lú irun rẹ̀ irun rẹ̀ tọ́ ọdún rẹ̀ sì tọ́ kódà ẹran tí ó pa náà ẹran tó tọ́ ni àbẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó gbà fún wa nínú ìkẹ́ ọlọ́run ọba èyí máa ń ṣe fún ẹrú rẹ̀ òun náà ni ni'matu al-amun wal ìdẹ̀ra ìfọ̀kàbalẹ̀ ìdẹ̀ra ààbò ìdẹ̀ra ààbò ẹ̀mí ààbò dúkìá àti ààbò òlú inú ẹ̀yẹn rúsan ọlọ́run inú nǹkan tí ń kojú wa nàìjíríà lónìí òun náà ni wàhálà àti fìtínà àìfọ̀kànbalẹ̀ wàhálà àti fìtínà a ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ wàhálà àti fìtínà àwọn gbénigbéni àbẹ̀lẹ̀ ọ̀nkọ́lọ́n kó má jẹ́ wọn gbọ́ wa ẹni tí ó kàn tí ó kàn wá ọlọ́dà kó má jẹ́ ó kàn wá ọlá kan oṣù ọlọ́run ọba ẹ̀yìn orísun ọlọ́run ibi tí adé lórílẹ̀‐èdè nàìjíríà al-amunu wal-aman ó ti wọ́n ìfọ̀kànbalẹ̀ wọ́n débi wípé onílé ò lè dúró ńlé olóko ò lè lóko olódò kò sì lè rin odò bí a bá ń jáde yóò dágbére ńlé òun lọ bí báyìí o kọ́lọ́n kó fi fẹ́ẹ̀ sọ wa. ẹ̀rù ń bẹ ní kálukú kò sẹ́ni tẹ́rù ò máa bà lórílẹ̀‐èdè tá a wà yìí lónìí. olúwa wọ́n ti á kìlọ̀ fún wa lọ́jọ́jọ́ tó ti pẹ́ inú àlùkùránì pẹ̀lú àwọn oríṣiríṣi ááyà tó pọ̀ nínú wọn ni aya suratu rum quran chapter thirty verse forty one olùwànsọ wípé zọ́rọ̀ alfasadu filbarri walbahari bima kasabat aidi nas liyuziqahum ba'd allazi amilu la'allahum yarji'un olùwà ní ìbàjẹ́ fọ́nkálẹ̀ ìbàjẹ́ fẹ́ká oko lórí ọ̀dà nàìjíríà ìbàjẹ́ fọ́nkáyé lórí omi nàìjíríà ìbàjẹ́ ni nínú ilé ìbàjẹ́ ni láàrin ìjọba ìbàjẹ́ ń lọ láàrin àwọn aráàlú ìbàjẹ́ ń lọ ọlọ́wọ́ sọ wípé kò sì sí nǹkan tó fà á bí máa kásábà táìdì náà ní tí àwọn ń fọwọ́ ara wa fà ní àná nítorí àwọn oníkálukú fọwọ́ ara rẹ̀ fà yálà àti gọ́mẹ́ntà level ni látinú ilé ni látàwùjọ wa ni olúwa ní ìtàǹfọwọ́ ara wa fà ọ̀ náà ni tí ó bá ṣẹlẹ̀ tí ìbàjẹ́ pọ̀ tẹ́nìkan kọ́ mọ́ kí ní ó ṣẹlẹ̀ olúwa ní lèrè ọ̀hún bá bọ̀ lẹ́bí àmìlò gbogbo táàrí olúwa ní pé òun fẹ́ jẹ́ ká tọ́ díẹ̀ ní àwọn iṣẹ́ aburú wa wò ní díẹ̀ láti tún rí olúwa pè lèrè ọ̀hún bá bọ̀ lẹ́bí àmìlò nínú àwọn iṣẹ́ wa wa bú tí ó ló wá ní pé àpèjúwe tá à ń rí díẹ̀ ló jẹ́ o ló wá ní pé díẹ̀ tó ń wá rọra jẹ́ sí wa yìí kí ló ń fẹ́ ká ṣe ọlọ́run ní làálà àwọn yarji'un nítorí ló wá fẹ́ ká ṣe náà ní pé ká padà sọ́dọ̀ ọlọ́run ká fẹ́ rí padà ìyẹn orísun ọlọ́run ẹnikálukú kó yẹra rẹ̀ wò yorùbá náà máa sọ wọn ní pé òkùnkùn ní kùn kó nínú ó mọ̀ gbogbo ẹnikálukú wa ọ̀nà àlàmàdó táà tí ń kọntribútì táwa náà tí ń dákun báwùjọ wa ṣe rí lónìí ló wá sọ nínú sọ́wọ́tò nahali Quran chapter sixteen verse one and twelve olúwa mú àpèjúwe ìlú kan wá ìlú kan ni tó náà ti kọjá àwọn náà ti gbélé ayé rí olúwa ni wa daraba Allahu mathalan qaryatan ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ ká gbọ́ ọ̀yà yìí dáadáa olówó ń sọ fún ayé pé ọlọ́run ọba ń fún wa ní àpèjúwe kọ́ríyà kan a village ìlú kan a particular settlement ó lè jẹ́ ìlú ó lè jẹ́ ìletò ó lè jẹ́ state ó lè jẹ́ local government ó lè jẹ́ orílẹ̀-èdè kanat aminatan mutmainatan àwọn ìlú yìí ọlọ́run ní pé mo ti ṣe ìdẹ̀ra ìfọ̀kànbalẹ̀ fún wọn amina very peaceful mọ̀tìmáìnà wọ́n ní rest of mind ọkàn wọn balẹ̀ bí wọ́n bá sùn ní tilẹ̀kùn níjọ́ àwọn àná bọ́gílárì ò sí àwọn àgbàlagbà tí wọ́n lò lọ bọ́gílárì ò àwẹ̀rẹ̀ eh, eh, àbí ọ̀nà wọn kàta wọn ó sì wé lẹ́kùn lẹ̀ wọn ó sì wíńdò lẹ̀ nítorí wọn ń júwèé fún wa nù kánátì olúwa ní àwọn ìlú òun àwọn agbègbè òun àwọn orílẹ̀-èdè òun àwọn stéètì òun wọ́n ẹ̀ ń jọ ìpíìsì ní ọlọ́run ọba mùsùlùmí iná ọkàn wọn balẹ̀ tí yà rí zùkú àárọ̀ gàdánì ní nǹkó lè mọ̀kánì kódà provision àwọn ọlọ́run ọba lọ́ni pé ọba ń dé wọn lọ́tún lọ́tún lọ́tún lọ́tún ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà àwọn tí wọ́n ti lọ skul lánàá náà wọ́n tí wọ́n tún sínú àwa máa bá ń ròyìn bá ti gbénú hótẹ́ẹ̀lì èyí ó sì fẹ́ máa béèrè ìta ṣé ẹ̀ ń parọ́ ni àbí nǹkan tẹ́ ń ṣẹ̀yìn tó ṣẹlẹ̀ dé wọ́n sì ní pé àwọn òkú kó parọ́ àwọn òparọ́ mi kó lè ṣẹlẹ̀ lẹ́yìn fàkásàrọ́ sí ìhánimìlá ni wọ́n bá so wọ́n bá ṣàìmoore pẹ̀lú àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ti fún wọn wọ́n ṣàìmoore lẹ́yìn àìmoore tí wọ́n ti sọ́lọ́run kí ló ṣẹlẹ̀ olúwa ní pé fàzákọ̀ aláwò lè bá àtàlójú rẹ̀ hmm. ọlọ́run bá wá jẹ ẹ̀wù ebi títóbi ọlọ́run libas ẹ̀wù níta mọ̀ ní pé a máa ń wẹ̀wù sọ́rùn ni pọ̀tọ́ ọlọ́run ní pé fàzákọ̀ alọ́wù ìbá sàlùjúrò ọlọ́run ní kí wọ́n tọ́ ìwé bí wò ẹwé bí ọlọ́run ní pé adẹ́ sí wọn wàlháùfì àti ìbẹ̀rù àti ìbẹ̀rù bí máa kẹ́ẹ̀nù yẹ̀sìnàrùn kí ló fà tí wọ́n ṣe ní tí wọ́n fọwọ́ ara wọn fà ní hadhihi al-aya 'azimatun aya yìí ááyà tó ṣe pàtàkì ni tó yẹ ká gbóyún ní àwùjọ wa ní nàìjíríà allahu akbar allahu akbar allahu akbar allahu akbar kabira wàláwà alhamdu kabira وصلى الله وسلم نبينا محمد كثيرا عباد الله إن يرسل الله أبا الأمن ليس أمرا عاديا ìfọ̀kànbalẹ̀ kìí ṣe nǹkan tẹ́ máa ń wí lẹ́nu o bal huwa ni'matun oore ni lọ́tọ̀dọ̀ ọlọ́run ọba àwọn tí bá ń ṣẹlẹ̀ fọ́nà ẹ̀dẹ́ ènìyàn ìṣọwọ́ ẹ̀ ni bí kejì bá dé ìṣọwọ́ ẹ̀ náà ni ẹ̀bádọ́lọ́ amúnù táwa ń sọ yìí ọwọ́ ọ̀ta ló wà torí tá a bá ń di bẹ́ẹ̀tì nàìjíríà ṣèjọba ni táwọn aráàlú ni ṣé kọ̀lẹ́tífù ni nínú mangúrù ṣẹ́rẹ́rín islamic perspective al mas'uliyatun mustaraka nínú ṣẹ̀ríà ń tá ń pè ní alhamunu ojúṣe gbogbo ẹni tí ń gbé nílùú rẹ̀ ojúṣe ní bákálukú ni mas'uliyatul hukami bil adli wa himayatin nas àwọn àjọba kí wọ́n ṣe ẹ̀tọ́ al'adilu gbogbo àwọn àlàgbọ́ gbólóhùn al'adilu kí wọ́n ṣe ẹ̀tọ́ kí wọ́n ṣe nǹkan tó tọ́ màsùlùmí àti tí wọ́n nu wàhímáyà tó náà kí wọ́n ṣe protect the life and property àwọn èèyàn ojúṣe tí wọ́n nu. alọ̀rùnlámà àwọn onímímà àwọn onímímà àwọn náà ní ojúṣe kí lójúṣe títí wọn ò ní àtàwòjí kí wọ́n fi tàwòhídù mọ àwọn èèyàn kí wọ́n fi ìmọ̀ ọlọ́run ọba lọ́kan kí wọ́n fi mọ àwọn èèyàn tí ń tọ́lọ̀ àwọn bá ṣe ló ṣe ìtí ò bá ṣe kò ṣe ìbànújẹ́ ni ó jẹ́ ẹgbẹ́ pé ọgbà tá a bá ń tí ń rí ibi táwọn èèyàn ti ń balẹ̀ jẹ́ ká máa bọ́ onímọ̀ níbẹ̀ ìyẹn rúfin ọlọ́run ẹ jẹ́ ká wá kíyè sára àsìkò tá a wà lórílẹ̀‐èdè nàìjíríà lónìí oríṣiríṣi ọ̀rọ̀ lèèyàn máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àmọ́ ká mọ̀ wípé àtàwọ̀híndù àwọ̀wọ́lẹ̀ ìmọ̀lọ́wọ́ bá lọ́kàn wọn nípìnlẹ̀ o ìmọ̀lọ́wọ́ bá lọ́kàn yìí òun là nẹ́bí yanjú sallallahu alaihi wasallam nílùú mẹ́ta fún odidi ọdún mẹ́tàlá ọdún mẹ́tàlá là nẹ́bí ti yanjú ẹ̀ sallallahu alaihi wasallam sábáyọta sí 23 prophecy age ànẹ́bí sallallahu wasallam kódà lónìí àwọn àfáà ní ó máa sọ̀rọ̀ wọ́n sì máa ìjẹ́sì pọ́ìntì sínú ẹ̀ ẹnìkan ní sọ wípé lábẹ́ wípé kọ̀bẹ̀líyà tún jà ìlíyà àwọn ignorance tí islamu dé tó wá jà lógún àbáta ló ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo Haúsá ní ọgbọ́n tá fi ń ṣèjọba wọn àwọn Yorùbá náà káwọn náà parapọ̀ ẹ̀mọ́ tẹ̀lẹ́yàmẹ̀yà àti lágbájá ní àti làkásẹ̀gbà àti tàmẹ̀dónú yí ẹjọ́ ṣe afáà ní o wá ní pé nígbà náà tá ń tẹ̀ mọ̀ ìtọ́lọ́run ó gbà subhanallah a máa pàtẹ́ mẹ́ta ní tawhid wọ́n ni wípé ní al-yaqinu alladhi yubadu huwa shak èèyàn láti ní ìdààmú orí ọkàn kó máa pé nǹkan gbọ́n tó ń kà ní ó ti negate ìmáànì rẹ̀ túnmọ̀ ní pé tí ń kà náà Al-Kùránì kò dáa lójú tí ń gbọ́nu sún àní sàràsálà kò dáa lójú ń gbogbo àtàwọn bá ti ń gbọ́rú pèpè yìí ẹ jẹ́ ká fura mọ̀sílẹ́tò àbá àti sẹ́rẹ̀bìyà àwọn òbí bàbá àti ìyá àwọn náà nípa tí wọ́n kó nínú tẹ̀síbíbù alhamun fílmù sama láwùjọ wa mọ̀sílẹ́tò shabab àwa ọ̀dọ́ àwa náà ní ojúṣe ìfatáàfò láwùjọ wa masuliyatul mustama bìtàrọ omi pẹ̀tàhàwò bákan náà òun náà ní ojúṣe ìlú ojúṣe àwùjọ kájọ fọwọ́sowọ́pọ̀ tó bá di ọ̀rọ̀ pàágbélú ọ̀rọ̀ pàásèlú kò síyàtọ̀ láàrin mùsùlùmí àtẹ̀ntí mùsùlùmí tó bá di ọ̀rọ̀ wípé bóò la ti fẹ́ gbélé ayé wa tí ó fi rọ̀ wá lọ́rùn níbi ọ̀rọ̀ ẹ̀sìn àápìyà olùwàsànú àlùkò ní pé ní kólé ayé alùkẹ́ àti rome láà àbójú mẹ́ta àbójú wà láà àǹtùmọ̀ àdìjú na máa títí parí àṣóra ọ̀rọ̀ ẹ̀sìn tàbí náà pàníwáwò àmọ́rọ̀ ayé ọ̀rọ̀ ayé ìjọmọnìyàn ká gba ẹ̀mí là ká má jẹ́ kí ẹ̀mí ó tọwọ́ wa bọ́ bó ṣe jẹ́ èèwọ̀ kí ẹ̀mí mùmìnì ó tọwọ́ mùmìnì bọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ èèwọ̀ kí ẹ̀mí ẹni tí kìí ṣe mùmìnì kó tọwọ́ mùmìnì bọ́ àmọ́ lónìí lónìí àwọn èèyàn ò tẹ ẹ̀dùkítà ọ̀sìkàtẹ̀ má bá wọn dá tó àtàwọn wípé ní àwọn mùsùlùmí pa mùsùlùmí ẹgbẹ́ ara wọn gbogbo ẹ̀rí táwọn ẹ̀rí táwọn pààyàn àwọn ẹ̀ṣẹ̀ mùsùlùmí o kódà bí wọ́n wí la ilaha illallah fún ẹ̀ṣẹ̀ mùsùlùmí torípórí wa ń sọ nínú suratul furqan bàtí ń ròyìn ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan lùwàsọ wípé walladhina la yad'una ma'a allahi ilahan akhar àwọn tí wọ́n yé pa nǹkan kan àmì pàmọ́lọ́wọ́ nínú ọ̀rọ̀ wọn nínú ìṣe wọn nínú ẹ̀sìn wọn ọlọ́wọ́ sọ wípé ní ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق wọ́n èyí pa ẹ̀mí amòmí nínú wọn ò sì ní pa ẹ̀mí tó ló wá ṣe léwọ̀ ẹ̀ẹ́tọ̀ lóòdodo ẹ̀mí wo ló wá ṣe léwọ̀ ẹ̀mí mòmí ní èèwọ̀ ni ẹ̀mí kírísítẹ́nì èèwọ̀ ni ẹ̀mí jíù èèwọ̀ ni kódà ẹ̀mí ẹ̀mí ẹ̀mí aládàáyébá àwọn alásìfẹ́ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ pa á pípa rẹ̀ nígbà lọ́yà àwìn ẹ̀wù lọ́dọ̀ ọlọ́run ọba tó bá di ọ̀rọ̀ kágbẹ́ nílà lọ́kàn ní gbogbo wa àmọ́ tó bá di ọ̀rọ̀ ìsìnkú ní kálukú ti tẹ̀ lọ́sọ̀ọ̀tọ̀ هذه المسؤولية مسؤولية المجتمع ojúṣe àwùjọ ni Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar walillahi alhamd nínú ẹnìkọ̀ọ̀kan wa ibi tí oníkálukú à ń tajà ní à ń rájà ní à ń ṣiṣẹ́ ìjọba ní à ń ṣiṣẹ́ àdára ní aládàáni ní ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba àwọn oníròyìn ká bẹ̀rù ọlọ́run àwọn ọ̀gá ẹ̀kọ́ṣẹ́ ká bẹ̀rù ọlọ́run àwọn lọ́yà ká ọlọ́run ọlọ́run kó Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar walillahi أقول ما تسمعون وأستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا الحمد لله كثيرا فسبحان الله بكرة وأصيلا عباد الله ìyẹn orísun ọlọ́run nínú ìtí àti kátẹ̀rẹ̀ ńlẹ̀ òun náà ni tẹ́rùkù dáwà àjàìlíyà ìmá pèpè sí ọ̀nà ojú ọ̀nà àjàìlíyà tí ìsìláàmù tó wá jà ní ogun ìbẹ̀nu hadithu tí alimamu Bukhari wàtí mùsùlùmí tí wọ́n gbà wá ìta hadith ní sókí wọn náà ni wípé láyé ànábì sallallahu alaihi wa ó ṣe bí gbóló asọ̀ láàrin arákùnrin méjì ẹnìkan nù wọn òun fọ́ọ̀lù sí gúrúùbù àwọn almuhajirun àwọn tán wá láti Mẹ́kà tán wá bá wọn ará Màdínà lálejò ẹnìkejì sí ansor àwọn gbà wọn lálejò láàrin àwọn méjèèjì nígbà tí kan ó dáhùn ó kọjú sáwọn èèyàn wípé à ẹ̀yin à ń á jẹ́ kíyàwó jẹun gbé ni ìkejì náà lọ pé ẹ̀yin mọ̀ àjòrónù ṣé á jẹ́ kíyàwó jẹun gbé ni bálaga nàbí sallallahu alaihi wasallam nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam ń gbé tó tó dé ti gba nẹ́bí ànẹ́bí ní pé máa ha àdá èwo tún lè léyìí nígbà ń jà lógun láti jọ yìí wọ́n bá tọ́ka tó ṣẹlẹ̀ fún àníṣà lọ́sọ́lá ànábì ní pé da'uha fa innaha mumtina ẹ bọ̀dọ̀ sí bẹ́ẹ̀ máa o kí Yorùbá ọmọ akọ Yorùbá ọmọ ẹni ò nífẹ̀ẹ́ bí bákanbákan káàkiri síbi ẹlòmíì bọ́mọ ẹni bá ṣe àbòsí ìjọkùn ọ̀pọ̀ àpapọ̀sí lọ́sẹ̀ Haúsá ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ntánàbí wí sallallahu alaihi wasallam ni wípé unsur akhaka zaliman aw mazluman ọmọ ìyá rẹ̀ tí ń ṣe àbòsí ràn lọ́wọ́ ọmọ ìyá tí wọ́n ṣàbòsí fún ràn lọ́wọ́ ọmọ ìran Yorùbá tí ń ṣàbòsí ràn lọ́wọ́ ọmọ ìran rẹ̀ Yorùbá tí wọ́n ń bòsí ràn lọ́wọ́ fàkọ́lá arákùnrin kan bá sọ fún ya rí ọlọ́run ọba ansuruhu idha kana mazluman tí ń bá rí Yorùbá tó ń bá rí Yorùbá ẹgbẹ́ òun tí wọ́n ń lù àwọn náà so máa wọ́n jọ máa gbá létí kódà bójọ ló jẹ̀bi but kéfà idha kana zaliman kéfà ansuruhu fẹ́fẹ́lẹ́ alábòsí wá ni ọmọ Yorùbá tí ń ṣàbòsí ọmọ Haúsá tí ń ṣàbòsí ọmọ Yíbò tí ń ṣàbòsí gbogbo ìran tó wọlé jẹ́ tí ń ṣàbòsí òun lalábòsí bóun mo sì fẹ́ ran alábòsí lọ́wọ́ qala tahjuruhu aw tahjuruhu aw tamna'uhu min az-zulm ntọ́sẹ̀ ni wípé ọba sọ̀rọ̀ ni tọ́ǹtẹ̀ yìí ò dáa ara ni aráàlú bọ̀dá wa ara ni aráàlú ẹgbọ́n wa ntọ́sẹ̀ ni fàínà zálíkà nasoro bá ti ṣe dọ́ọ̀tẹ̀ ràn lọ́wọ́ nù àmọ́ àwa ní wá sọ wípé ó rà bó ti wó lè rí tó máa ń bàjẹ́ tó dáa ní tó kàn wá sọ́rọ̀ àti jẹ́ ti wá ná ilé ìrìn àbò sílẹ̀ ìzólùmù ni olúwa wa ò sì sọ fún nǹkan kankan ní èèwọ̀ lórí ara òun àti ìzólùmù olúwa ní pé ìní haram ìzólùmù àlà nafsi ọjà àìsíwò bẹ́ẹ̀ mẹ́kọ̀ mọ̀ haram falatagọ́lá mo ṣe àbòsí léèwọ̀ lórí ara mi olúwa ní sọ bẹ́ẹ̀ náà àdéhùn kò sí mo wá ṣe léèwọ̀ lórí ẹ̀mí náà ẹ mọ́tàbòsí o. Allahu akbar. الله أكبر الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا abiyolowa ní ìparí kótóbà yìí àṣàdúrà fún nàìjíríà kọlọ̀nkọ́ wa máa ṣe kọlọ̀nkọ́ tún wa ṣe kọlọ̀nkọ́ jẹ́ ká lè tún ara wa ṣe àwọn olórí wa kọlọ̀nkọ́ sàmànà wa kọlọ̀nkọ́ sàmànà wa kó sàmànà àwọn náà àwọn tí wọ́n ń di olórí lé lórí àárín wa náà ni wọ́n ti ń jáde àsìkò tó ń bọ̀ díẹ̀díẹ̀ àsìkò ẹ̀lẹ́kàn tó ń bọ̀ díẹ̀díẹ̀ ojúṣe nìkọ̀ọ̀kan wa ní ẹ̀jẹ̀kátẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀kátẹ̀rù ọlọ́run níta máa wò gẹ́gẹ́ bí ti bíntù ṣùháìbù wí fọlọ́tì ìdáhùn máa hábàtì hábàtì ṣàjírò inna khayra man istajarita alqawiyyu alamin àsìkò tó bẹ̀rẹ̀ jẹ̀má tí àwọn olóṣèlú mọ́ bá wa ẹ̀ má jẹ́ pẹ́ẹ́pẹ́ impose agenda wọn léwà lórí gbogbo community kọ̀ọ̀kan bábá láwọn ń bọ̀ èyí ni ẹ fún wọn táìmù tí gbogbo yín wà péjú in form of town hall gbogbo yín bá ní pé ọ̀la làwọn ń bọ̀ aráyè lọ́la tọ́ ọba ní ìdí wa jọba ìní ọwa jọba ìní gbogbo owó péjú láàrin aago báyìí sí aago báyìí tó bá ilé léèkì ẹ̀túpa ara ìdánwò nù ara interaction nù. No pé aago báyìí la fún wa báyìí tó bá wá lásìkò òun ó yìí hùn tó bá ilé fẹ́ẹ̀lì tí èbá ti rí àwọn cogent reason tó beyond di ìjọmọ èdè ènìyàn lẹ́sìn gbà wọlé o àwọn tí ò bá ti rí ayẹ pé ní irọ́ ní pa onírọ́nù ó ti fẹ́ẹ̀lì kò ní ìdíkà ilé sìn sí mọ́ so àwa ni ká mọ nǹkan tá à ń ṣe kí ló lè rójú ọlọ́wọ́ pẹ̀lú wa o. ربنا اللهم احفظ نيجيريا وسائر بلاد المسلمين اللهم احفظ نيجيريا وسائر بلاد المسلمين من الفتن والخوف وسفك الدماء اللهم ارزقنا امنا وايمانا وسلامه واسلاما اللهم اصلح حكام والمحكومين اللهم اصلح الحكام والمحكومين والف بين قلوب وادفع عنا الغلا والوبا والربا والزنا والزلازل والمحن وسوء الفتن اللهم ربنا ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا ربنا يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم فاغفر لنا يا ربنا رب العالمين اللهم اجعلنا من المقبولين اللهم اجعلنا من الفائزين اللهم اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من العائدين الفائزين يا ربنا يا رب العالمين اللهم اغفر لنا واغفر لوالدينا اللهم واغفر لأبنائنا اللهم واغفر لسائر موتانا والموتى المسلمين يا ربنا يا رب العالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله سيؤتينا الله من قبلك إنا إلى الله راجبون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وآله وصحبه وسلم تسليما كثيرا عيدنا عيدكم مبارك حصد ما يوم وجه حصد الله يوم ولكن إن الله كي